إله الأولين والآخرين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله أرسله الله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صلى الله عليه وعلى آله وصحبه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 Ibadallah dájúdájú tí a bá wo àwọn òfin tí ọlọ́run ọba ẹlẹ́dàá fún wa nínú Islam ní àwọn òfin ọlọ́kan rí àwọn òfin wọ́n wa ní àti ní fi ibi kan ká má fi ṣe ṣe wa. nítorí pé ẹni tí ń ṣe jàǹbá nínú ẹ̀sìn kì í sọ lọ́wọ́n ọba ló ń jàǹbá orí ara rẹ̀ ló ń jàǹbá torí ẹ̀ bí òde wa ti ṣe rí bẹ́ẹ̀ ni kíkọ́kọ́ ọwọ́ rí ọ̀bẹ̀rù ọlọ́run ẹni tó ti fi lójú ayé nìkan ló ti máa ń bẹ̀rù ọlọ́run nígbà tó bá kúkúrá rẹ̀ kò ní í bẹ̀rù ọlọ́run ọba rárá kò sí náà rárá ẹni tó ti fi lójú ayé ló ti máa ń sin náà tó ti máa ń pẹ̀sìn máa ṣùgbọ́n gbà tó bá kúkúrá rẹ̀ kò kẹsìn kún kankan rárá. bẹ́ẹ̀ ni báwo ló ti fẹ́ sọ ipò ńtẹ̀lé tá nàbì sallallahu alaihi wa sallam ẹni tó ṣe pé títẹ̀lé ló ń tẹ̀lé tiẹ̀ lójú ayé lásán ṣùgbọ́n nígbà tó bá kúkúrá rẹ̀ ìjọ́wò ló máa ń ṣe yóò máa takùtà nàbì sallallahu alaihi wa alihi wa sallam. ìrẹ́ ló ti wá nínú hadith eléyìí tó gbajúmọ̀ pẹ̀lú pé hadithu jibril ani nínú hadithu yìí malaika jibril ó bi anabi muhammad sallallahu alayhi wa sallam ó bi léèrè ani ẹsán nípa dáadáa títí anabi sì dáhùn ó ní alẹ́sánu an ta'budu allah ka annaka tarah fa in lam takun tarah fa innahu yarak. ìdáǹpé ní dáadáa ṣíṣe oná ní kó máa sin ọlọ́run ọba bí ẹni pé wọ́n rí ọlọ́run tí wọ́n bá wọn rọ́nà wọ́n mọ̀ dájú pé ọlọ́run ọba ń rí ọ eléyìí ni wọ́n ń pè ní dáadáa ṣíṣe kásìn lọ́run bí ẹni tí ń rọ́nà eléyìí tó túmọ̀ sí pé gbogbo àyè tá a bá wà á máa sin ọlọ́run ọba ní ọ̀nà tó dá ní ọ̀nà tó gbà dára jù eléyìí tí ọmọ tọ́ka sí pé à ń sèse ẹni tí ń rí ọlọ tàbá wá rí i pé àárọ̀ náà káṣí má sì jẹ́ ẹni tí ó wà ní kòtò kéré sí tẹni tí ọgbà kọlọ wọn bá ń rò ẹ rí Ọlọ́run fẹ́ lẹ́dàá nínú gbogbo ìjọsìn tá pátá korongodo nítorí wọn fẹ́ lẹ́dàá wa nílò ńlẹ̀ ó náà ní al kásì àpamọ́ ìjọsìn yìí fọlọ̀ ẹ̀sìn tẹ́sí ní gbangba àtẹ̀yí tẹ́sí ní kọ̀kọ̀ ilé ìtọ́nà wọn bá nílò ń bẹ́ẹ̀ òun náà ní kẹ́ ẹ̀sìn ọlọ́run ọba ní tọkàntọkàn ẹni tó bá tó sọdọ kọ́ ti fẹ́ ní ẹ̀màlì wọ́n ń tó fóha wọ́n tó tó àlùfọ̀kọ́rọ́ lọ́wọ́ xeyìrò lẹ́kọ̀ọ́ wọ́n yóò fẹ́rẹ̀ ànkùn mi ṣèyí àjẹkù ọlọ́run ọba ní tẹ́ bá gbé sàrà yín hàn tẹ́ ẹ ṣe ní gbangba táwọn èèyàn rí ọlọ́run ní ni o tẹ́ ẹ bá sì tún gbé pamọ́ òun ló lóore jù fún yín tẹ́ ẹ bá gbé sára yín pamọ́ òun ló lóore jù fún yín nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò sí nǹkan tó pamọ́ sí kò sí nǹkan tẹ́ ẹ sí ọ̀dà àbí tọpamọ́ sọ́lọ̀ eléyìí fi hàn wá bí ẹni tó bá bọ́lọ̀ wọn bá dòwò pọ̀ ọ̀pàdánù kankan ẹni tó bá bọ́lọ̀ wọn bá dòwò pọ̀ ọ̀pàdánù kankan torí ẹ̀ bọ́lọ̀ ti ṣe wá dá wọn mìíràn àtẹnudọ́lọ̀ bá sàánú nínú wọn òun náà ní pé wọ́n jẹ́ ẹni tí wọ́n fi ìfẹ́ kárí mi sí lọ́kàn bàjẹ́ yìí máa wù wọn pé gbogbo táwọn bá láwọn ń ṣe lórúkọ páwọn ń ṣẹ́sì báwọn máa ṣe lọ́nà tó fi jẹ́ pé yóò dá lójú ẹni tí ń rá wọn yóò dùn gbọ́ létí ẹni tí bá ń gbọ́ àwọn ọ̀fẹ́ kò sí wípé àwọn ò ní padà fi rí nǹkan kan gbà lọ́dọ̀ ọlọ́run ọba wa jù yá lọ tó bá di lọ́la gbẹ̀ndà kúrìyà eléyìí burú ọ̀bànilẹ́rù púpọ̀ tá délé ayé tá a ríra wa adélé ayé tá a mọ́ra wa làwa gbàgbé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọba tọrọ wa wá sílé ayé agbẹ́ntọ́ yẹ kọ́tẹ́ ti ọlọ́run ọba lọ́run nìkan agbé lọ síbi pé kọ́lọ́run àtẹnìkan ọjọ́ máa pín àwa mà ta lọ lọ́run ọba gan ìbá ti pé bá mọ ọlọ́run ọba tá a mà ní mímà gidi ni ẹnìkan ò sí nínú wa o. tí ọmọ wa gbọ́ ka tiẹ̀ tí ọmọ gbé jẹ. tí ń ṣe lójú ayé náà la máa ń ṣe tó bá kú wa. ẹni tó fẹ́ na náfìlà rákà méjì tó ṣe ike yọ ọmọ yìí ní sí ọmọ ìyẹn ẹgbẹ́ rẹ̀ pé hàn lágbájá ẹ wá bá ní wo ohun yìí kan náà nígbà tó bá kúra rẹ̀ kúra rẹ̀ tó kú kúra rẹ̀ níbi tẹ́nìkan ò ti rí àfi Allah ẹ wá wo bí wọn ti ṣe máa ṣe sọ láti wọn sọ láti mùnáfìkì pọ́nbélé sọ láti aláìlérò tí ọmọ kọ́ náà wọn bá ń rò bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ajánujanu fánu fánu tẹ́kẹ́ lójú ayé náà ní má ní wọ́n mọ̀ tó bá ti ń sọ̀rọ̀ ńtọ́ tako tawhid tí wọ́n ní máa ní dùndújù àbáta dundun wọn ní máa láta àwọn náà lẹni tó ṣe é pé tí wọ́n lè jù ọmọ pé ntí lágbájá sèyàn ó tako tawhid nígbà tí èsì pín yàn lẹ́sìn tẹ̀wọ́ bàbá tó ń ma tawhid bàbá tó lẹ́sìn tó ti jẹ́ pé gbogbo àrímálẹ̀ ló rímálẹ̀ yín gbogbo asọ̀rọ̀ ló sọkọ́ lé yín ètò tó gbé mi bẹ́ ń kùn rẹ̀ tọmọ kọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá wa kò sí farapamẹ́sì níbo yẹn afẹ́ wọ́ níbo yẹn afẹ́ forí pamẹ́sì tó fẹ́ sí tọ́lọ́wọ́ bá kò ní rí yàn. ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم yawma yaqumu an-nasu li rabbil alamin. a ti rí i nínú àwọn ọlọ́kan ọ̀jọ̀kan rí àwọn nǹkan oríṣiríṣi eléyìí tó máa ń bani nífẹ̀ẹ́ jẹ́ tó máa mú ní pàdánù gbogbo téèyàn bá ṣe nífẹ̀ẹ́ téèyàn fẹ́ tara rẹ̀ wà lẹ́jẹ̀nà tí máa sọ èèyàn dẹni tó mọ̀fọ́ nínú gbogbo wàhálà àlẹ́ ayé yìí a rí pé ń bẹ nínú rẹ̀ ìmọ̀ àtẹ́bọ̀ sọ́lọ̀ wọn ọba ẹlẹ́dàá wa. eléyìí tó jẹ́ fóun ló burú jù lọ́ga jù nínú téèyàn fi sẹ́lọ̀. ìgbà tó ṣe pé ọlọ́run gan ọsọ fánàbí wa Muhammad sallallahu alaihi wa sallam àtàwọn ànábì tó síwájú fún sọ́ra fún àti sẹ́bọ̀ nítorí pé téèyàn bá ti sẹ́bọ̀ tó bá tilẹ̀ bá bẹ́ẹ̀ tó sẹ́bọ̀ gbogbo sẹ́rẹ̀ ọ bàjẹ́ ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين ọlọ́ni dájúdájú àti ránṣẹ́ sí ọ àti ránṣẹ́ sáwọn ẹni tó síwájú rẹ pété ọba lọ ṣẹbọ sọlọ wọn bá pín gbogbo sẹrẹ ni ọba jẹ o tọ́lọ́n bá sọ pé sí ànábì ọba jẹ tó bá ṣẹbọ sóhun bó wà láwa kúrú tù kò sí tàbí ṣùgbọ́n èyí tó tóbi jù nínú tí máa ba sẹ́jẹ́ tí máa sọ̀yàn di olórí ibú lẹ́yìn tó ti hàn pé bọ́yọ̀ olè sórí rẹ̀ òun náà ní kéèyàn ṣẹ̀bọ̀ sọ̀rọ̀. dandan a gbọ́dọ̀ jìnnà sí nítorí pé gbogbo wa pátá ló gbé ká sórí rẹ̀ kò wá nìkan nínú wa láti wọn náà. sọ èdè nì a gbọ́dọ̀ jìnnà sí gbogbo ohun tó lè ṣe sábàbí ká wọn náà. nínú nǹkan tí tún máa fà tí ìfẹ́ fi máa bàjẹ́ òun náà ní kárí mi àṣehàn àsọgbọ́ ni gbogbo àwọn eléyìí máa ṣe sábàbí kí tí ó bàjẹ́ àwọn ẹni tó ṣe kí wọ́n lè bá a rí ọ àwọn ò ní nǹkan kan téèyàn á fi sí ẹnìkejì ní ojú kòkòrò tí ó fi wá máa ṣe ń tá a bá fẹ́ nítorí tiẹ̀ nítorí tiẹ̀ wọn ò sì ní nǹkan kan tá a fi lè dẹ́rù bàyàn téèyàn ó fi gbé tọ̀ ní tí bá fẹ́ ìníṣe lédè kúkúrú èèyàn lálìjáná kò ní ná torí ẹ kárí mi alákòóbá ńlá lò náà a máa ṣe sábàbí kí tí ó bàjẹ́ a máa sọ dẹni tó múlẹ̀ tó mọ́fo bí gbogbo àtúbọ̀tán rẹ̀ ó padà wá polúkúrú mùsùlùmí ó bàjẹ́ nítorí pé ṣe bá sọ fún lu wọn tó bá ti mi ayé ẹ̀yin aláṣẹ hàn gbogbo alásọgbọ́ ni ẹ lọ bá àwọn ẹni tẹ́ ẹ ṣe ń torí wọn báwa wò wọn ní nǹkan kan tí wọn fi sàn yín lẹ́sàn lórí ọlọ́dà kò má ṣe wá láláṣẹ dànù àtijọ́ kẹni lógun kì í máa ṣe ń tọrọ ọ̀run àfi kọ́ lọ́wọ́n ọba kó fún ní ìṣẹ́gun lórí ọkàn wa ọkàn a máa gbé ni lọ síbi tí ọ̀dà bẹ́ẹ̀ náà lẹ̀mí wọ́n máa ń bẹ̀rẹ̀ ọ̀nà sí ìnànàfẹ́lẹ̀ àmọ̀ràn tó ń bẹ̀ sùn. èmi ọ̀fọ́ ẹ̀mí mi máa wò nínú kọjá pé anabi yusuf ní sọ bẹ́ẹ̀ àbárabìnrin tó tọrọ lọ́dọ̀ anabi yusuf àpékọ́ pọ̀ ń náà ó lò wọ́n fẹ́mi òun máa wò nítorí pé ẹ̀mí ti rí yẹn ta ìdarí ẹ̀mí a máa pa ẹlẹ́mìí láṣẹ ta ìdá ọlọ́nkọ́ là kọ́ sọ kọ́ gbà kárí mi tẹ́ yẹn a ọ̀gá àgbà ló náà jẹ́ nínú tí máa bá yẹn fẹ́ jẹ́ ìsì máa dùn máa wẹ̀ sí bá ṣe torí pé ẹni tí máa ti ń fẹ́ pé gbogbo ń tóun bá ṣe gbogbo ń tóun ọ̀bá ṣe káwọn èèyàn kan máa bó tó bàràbàǹdò fóun wọn máa kan sáárá fóun wọn máa sàwọn lórí ẹ̀ kárí mi ọmọ àbàjá kárí mi anabi sallallahu alayhi wa sallam ó pè ní ashirkul asghar ìṣẹbọsọlọ eléyìí tó kéré ìmọ̀ àbàtẹ jẹjẹrẹ torí pé sẹ́tò ṣètì kárí mi ti wọnú rẹ̀ ò ní gbalada lọ́dọ̀ lọ. kí ni láàrin gbogbo wàhálà tó ti lágbèjú ẹ̀ èèyàn ti sọ láti fẹ́jẹ̀ láti bẹ̀rẹ̀ sọ láti yẹn tó ti wá parí kárí ni onílàdà kankan tí ó gbà lọ́dọ̀ lọ àbí kọ́ lọ gbà lọ́dọ̀ àwọn ẹni tó ti kárí mi nítorí wọn. tọ́ba wá gbé ẹ̀yìn èèyàn mo fura rí i pé sọ láti tí mo ṣe yìí o láti bẹ̀rẹ̀ rẹ̀ dópin rẹ̀ kárí mi bá mi jà ń bẹ̀. èyí tó túmọ̀ sí pé n ò ní nísọ̀ láti lákọọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa. ìjẹ́ mo alẹ́ tuntun ṣe bí ànìkọ̀tà yẹ. ọ̀kan náà lọ́lọ́run fi pọ́ láti fi kò sí láàárọ̀ ojoojúmọ́ báwo àtàtúbà méjì torí tìǹ ẹ dákun ẹwà ẹwà ti dànù kò tó sáyì láti tèmi pé kéèyàn fi dí èyí ọ̀dà torí ẹ ká sọ́ra fún abatẹnijẹ gan ni ọwọ́ akọ bàjẹ́ láwùjọ wa ọ̀pọ̀ gan kárí mi pọ̀ àyàfi ẹni tọ́lọ̀ wọn bàbá sọ tó bá la ẹni tí òṣì ń bàjá ó ń ṣe kárí mi bó wà láwọn olówó àwọn aláìmọ̀kan wọ́n ń ṣe kárí mi bó làwọn sánimà àwọn ẹni tí ò nípò kankan wọ́n ń ṣe kárí mi bó làwọn olóyè. A'udhu billahi minash shaitanir rajim. a aburú ńlá ni o wọ́n wá ní Ànábì sallallahu alaihi ó sọ fún wa nínú hadithi pé sáré mi yíbo lẹ́rù fún wa ju mẹsẹ̀hìn dàjà lọ mẹsẹ̀hìn dàjà lọ òun náà ló kúrọ ẹlẹ́yinjú kan gbogbo anabi pátá kpọlọgbọlọ látọrí anabi Nuh alayhi salam láti ń ṣe ìkìlọ̀ fáwọn àlùmọ́ àwọn nípa rẹ̀ tó ń di pé gbogbo wọn mọ̀ pé kò ní í dé kò ní í yọjú àbíláyé anabi Muhammad sallallahu alayhi wa sallam torí báyé anabi làwa sí wà báyìí nínú àmì ìgbéǹda àlùkìyámà ni àmọ́ láti orí àwọn ànábì tán mà dájú pé kò ní ká sí yọjú láyé táwọn ni wọ́n ti ń kìlọ̀ rẹ̀ fáwọn yìí níbi tó tó le tó gbóná lé aláburú èèyàn ni. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ànábì tó ní ọmọ lòun lẹ́gbẹ̀ẹ́ ìṣẹ́bọsọ́nà ní ẹbọ tó kéré tí kárí mi wọnú ẹ̀ nítorí báwọn èèyàn ní kàkún àwọn èèyàn máa wò kẹ pé ní àyùmáyé ojú tó ti rọ sílẹ̀ sílẹ̀ sí mu ti kárí mi náà á ní kí òun là kọ́kọ́ ẹjọ́ kọ́ sí. yàtọ̀ síbi adúróníwájú òòṣà adúróníwájú èṣù adúróníwájú Ṣàngó adúróníwájú Ọya wọn ò ní kàyún wọn máa wọlé wá ah, ah, ah, àwọn èso ọ̀sẹ̀ bọ́ àti èsì pé Ṣàngó là ń sìn. ó sì mọ pé Ṣàngó là dé nìwọ náà nígbà tó ń ti kárí mi. A'udhu billahi minash shaitanir rajim. torí di ìwọ nìkan iná ló lè sògùn kárí mi agbára àti mú kúrò lára rẹ ọwọ́ rẹ ló wà kò sí lọ́wọ́ rẹ rẹ kò sì sí lọ́dọ̀ ẹni tí ń ṣàlàyé ti fún ọ lásán làwọn sọ fún ìwọ wà para rẹ láti ṣe má mi ṣe má nà ní. yọmọ wá sí ọ lórí yọmọ wá sí ọ irú ọlọ́ọ̀ ni wàá ṣe ṣe torí pé ṣètọ́ni tẹ́ rí yẹn tí ọba yé yín òun dúró lọ́tọ̀ yìí náà dúró lọ́tọ̀ ṣùgbọ́n ìlérí lè ka tiẹ̀ lórí pé alẹ́ sórí ibu ẹ̀ ní sórí ibu torí ẹ̀ tẹ́ ẹnikẹ́ni tí wàá lérí tí wàá bá wọn ó ní kò síbi tá a gbé gbà á sórí ibu náà ni ẹ dákun tó ń lọ ayẹ ká tó máa bá jẹun òun ló tún yẹ ká máa bá mu mí ṣètọ́ni wa yọ síbí wọn náà wa yọ síbí oníṣíbí tó kùn lọ yọ ètò kùn tó ti ṣètọ́ni lọ kọ́mọ́ kò ń jẹjẹ mọ́ ọ lọ́wọ́ tán wà á ti ṣètọ́ni ẹ wá jọ jẹjẹ ìwọ olórí ibú àti olórí ilé tẹlẹ jẹrùn. torí ẹ ṣètọ́n wàláhì níwájú ọlọ́run tó dá wa ló ti lérí ilé ka olókùnrin tá a gbè gbà. torí bá méjì kan nítorí tó ti ṣẹlẹ̀ láàrin òun àti bàbá ńlá alayhi salam tó fi dolórí ọ̀kan ọ̀jọ̀ kan ọ̀nà nídìí ń gbà láti gbógun tiwa nínú rẹ̀ ní kárí mi. nítorí abẹ́ ti sọ̀lá ẹ̀ máa ní ọlọ́ọ̀bọ̀ bó ṣe ti ọlọ́ọ̀bọ̀ àtúbárù yẹn ìtọ́ni yọ wá bà nítorí pé gbogbo gbàtẹ́ ń pèpè fún sọ̀lá ṣètọ́ni ti sá o ńgbàtẹ́ pèpè tán tún dé ńgbàtẹ́ bẹ̀rẹ̀ kọ́mọ̀ olórí ibú tuntun lẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti Allahu Akbar tẹ̀ bẹ̀rẹ̀ sọ́láàtì olórí ibú bá tún dé yọ mọ wa sọ oríṣiríṣi sí ọlọ́kàn sí ọlọ́pọlọ pé a ọgbà gbígbé àkúdí tó wá ń dẹ̀ta tó júwèjúwe tó ọ̀dà mà a ebe ẹjọ gbélé ń kòtò ń wúra ni ọgbà gbígbé ìyàwó bàbá ẹlẹ́rọ̀ nù ẹ̀dá gbogbo tí ò kúlọ̀ lọ́ba máa rẹ̀ sí ah bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ màá mi nínú sọ́dá ṣètò ni ó fi rí pé tí ládàbà jẹ́ mẹ́wàá kò tẹ́rù tí ó mú kàn jáde torí pé ìwòlá àgbà aládà rẹ̀ nù sọ́dá ti wá èyí tá a bá ṣe tọkàntọkàn ọkàn wo sí ń bẹ àní ládàá rẹ̀ lọ́dọ̀ lọ gbogbo kálukú kọ dára rẹ̀ wò gbogbo níta ti gbàgbé láyé tẹ́ bá fẹ́ rántí rẹ̀ yẹn láti bẹ̀rẹ̀ sọ́lá tọ́lọ̀ náà ni wọ́n á gbé wá fún yín gbé sọ́lọ́ àṣetọ́ọ̀nì ní gbé wá fún yín nítorí kí èrò tiẹ̀ láti ba tiwa jẹ́ ó lè bá tẹ̀ kọ́lọ̀ ń dákun kọ́ má jẹ́ kérò ṣetọ́ọ̀nì ọ̀sẹ̀ lórí tiwa. akramakumullah nínú olè tí ṣetọ́ọ̀nì tó máa fi jà wá sábàtì láǹtì sọ̀dá ẹ̀ onáà ni wọ́n mọ̀ sọ pé ah tọ́ọ̀mọ̀ pé wọ́n wù ọ ni tọ́ọ̀mọ̀ pé gbogbo wọn rí ọ ni wọ́n máa kéwù ju gbogbo àwọn eléyìí lọ dín òun ṣé kí wọ́n dá máa ó lè àwọn sàábà kéwù yọba máa dára sírọ́ yọba máa dára sírọ́ àjàjà tètò ni ó tún rọpò sẹ́nìkan náà ọ̀rọ̀ sí lọ́pọlọ pé kó lọ sí Allahu Akbar Allahu Akbar tó gbọ́n. Hmm dáwí dáwí sẹ wọn jẹ ń wọlú ẹ lóòótọ́ wọn ń gbọ́ ní ọba máa ń ṣe gbogbo ẹ torí wọn gbogbo ẹ torí wọn nígbà tó bá parí kò ní ṣe kankan fọlọ nínú gbogbo sọ láti. àwọn olùmọ̀ọ́ ni tó bá pé ìdá kan nù mẹ́rin àṣefẹ́ lomi àfọlọ ọkàn wọn lọ́sọ́dọ̀ lomi àfọlọ ìdá mẹ́ta nù mẹ́rin ọwọ́ ajẹ́ pé kárí mi gbogbo sọ láti bàjẹ́ òní gba ládàá ìlàrin torí wọn ègé sọ láti bẹ́ẹ̀ láwẹ́ láwẹ́ bẹ́ẹ̀ ni tó bá ṣe ní ọgbọọgba tó jẹ́ ìdajì ìdajì òní gba ládàá kankan torí sọ láti òṣè pín sí méjì àyàfi kí gbogbo sọ láti rẹ ọjẹ fọlọ rẹ jama kárí mi kò síbẹ̀ sí lè borí rẹ o àfi kẹ́ fà ọkàn yín jà èyàn máa sọ fọkàn yín bí ṣe ń sọ pé ṣe ń torí wọn pé òótọ́ bẹ́ẹ̀ tó rọ lọ́ọ̀ ni máa ti ṣe. tó wàá ní wo ti pé wọ́n ń gbọ́ ni wọ́n bẹ́ẹ̀ nìkan kọ́ wá gbọ́ ni. tó bẹ́ẹ̀ lọ́wọ́ máa ṣe títí tẹ́ǹbájọ́ ń wọ̀ yá àjà pẹ̀lú ọkàn rẹ̀ ń tó bá fi wá parí sọ̀dá pẹ̀lú ògbó ọlọ́run ọgbà ládàá pé pé ọ̀fà yìí lẹ̀ tún ṣe tán. nínú títún máa ba tẹ́tẹ́ òun náà nìkan ni wọn má gbé jẹ kọwọ má dúró kójú ọmọ gbé jẹ gbogbo àwọn àwa rádaràda àwọn àwa pálapàla àwọn àwa jádejáde àwọn àdọ̀tí nínú àwọn àwa eléyìí tó ṣe pé àbọ̀ lọ́wọ́ ẹ̀ kì máa bàtẹ́ jẹ. ọ̀pọ̀ àìmọye wa wọn lè kọ́ ẹnu wọn níjànú gbogbo tí wọn bá rí bó tún rí ẹnu ò ní dákẹ́ wọ́n máa fẹnu sáta àwọn èèyàn wọ́n máa sọ àìdá nípa ọmọlàkejì ẹ̀gàn òfófó irọ́ pàṣẹ́dè àwọn àwọn ọmọ ń bẹ ẹnìtọ́ba ti rí bẹ́ẹ̀ kó o tẹ́ ẹnìkan kan orí ara rẹ lọ sí o orí ara rẹ lọ sí ọwọ́ adá púpọ̀ púpọ̀ gbọ́rọ̀ torí ẹni tí máa ń ṣe ra rẹ̀ orí ara rẹ̀ ní wáyà ẹni tí ń fẹ́wọ́ ẹni tí ń ṣèjàmbá ẹni tó jẹ́ ike gbogbo àwọn ọ̀wà kò sí ọgbà jẹ́ kọ́mọlákejì ẹni tí ń da kọ́mọdàmá gbogbo orú àwọn ọ̀wà kú lọ́wọ́ lọ́wọ́ rẹ̀ ara rẹ̀ ló ṣe ó ti dàmà ọba ti lọ́la gbẹ̀dà sí i. النبي محمد صلى الله عليه وآله وسلم ó fi àwọn sọ̀hábà léèrè ńdọ́kan ó ní sẹ́ ẹ máa ta lẹni tó sì ta lẹ́yìn tó ti lówó rí àwọn sọ̀hábà ní ẹni ò sí ta lẹ́yìn tó ti lówó rí láàrin wa lẹ́ni tí ò ní náírà má tí ò sì ní kọ́bọ̀. olówó wúrà olówó fàdákà ambọ̀sibọ̀sì ti wúrà. anabi muhammed sallallahu alayhi wa sallam ó ní rárára ètò lòsì tí mo sọ nù ó lòsì nínú ẹni tó ti da lẹ́yìn tó ti ní tẹ́lẹ̀ ó tó ti kó ti àwọn ẹsẹ̀ rí àwọn ẹsẹ̀ tó dáa ní gbogbo ẹ wá ga bí òkè bí òkè bí òkè bí òkè tẹgbẹ ewu rẹ ọ̀pọ̀lọpọ̀ nínú wa láti máa jẹ owó rẹ jọ pé dàgbéyà mi láti pé mi ò ní adúgbò ṣe dáadáa báyìí ṣùgbọ́n bàbá wa kú dẹ̀dẹ̀ kọ́ máa wò pé àlìjẹ́nà ni àlìjẹ́nà ni wọ́n bá tó gbé fáìlì orí ti kejì wọ́n bá bá pé oṣù kú lágbájá ọpẹ gan lágbájá ọbẹ nu wa rọọpù sí lágbájá oṣogbogbo lágbájá ọjàmbá lágbájá ojúwo lágbájá ogbowó àbẹtẹlẹ mi báyìí gbogbo àwọn àwa burúkú burúkú burúkú tí èèyàn máa ń ṣe sí ìyẹn ẹgbẹ rẹ onílẹ wọn a máa mú fún àwọn nínú sẹ́ẹ̀rí rẹ̀ tí wọ́n bá mú sí gbogbo dáadáa rẹ̀ bá tán gbogbo dáadáa tá a lọ ga bí òkè taa tán iye ẹni tó ti dàn ti ẹnìkan àti forí jẹ nìkan tó gbé dàgbé yá ọlọ́ọ̀ni ó forí jẹ rú àkókò forí jẹ kó tètè yá mà èèyàn kan ní forí jẹ èèyàn kan bí bàbá wa bá wá á fẹ́ bọ́mọ lọ́ba ṣẹ̀ wá agbẹ̀sán lọ́dọ̀ rẹ̀ bíyàwó lọ́ba ṣẹ̀ ọ́ ọgbẹ̀sán lọ́dọ̀ rẹ̀ bọ́kọ lọ́ba ṣẹ̀ ọ́ ọgbẹ̀sán lọ́dọ̀ rẹ̀ ambọ̀sibọ̀sì alábàgbé sálábàgbé àbí iye kankan àbẹ́ni kankan níbo kálukú ọgbẹ̀sán lọ́dọ̀ ara wọn. bá a dúdú ọgbẹ̀sán àgbè ya ńgbà wọn bá wá gba gbogbo dáadáa rẹ̀ tán iye èèyàn tó jàǹbá ò ti jàn wọn wà máa mú àìdá tiwọn ló ti wọn tó fi jàǹbá wọn wọn máa dirú títí tí kọlọ̀ ńlá kọ́kọ́ sàmù wa. ẹ̀yẹ́ wá wo bí táwọn gbélé ayé wa lọ báyìí. dalẹ́ni náà tó bọ́ lọ́wọ́ pàṣẹ́sì. ta ló bọ́ lọ́wọ́ àfẹnuwarọ́. ẹ̀ tọ́lọ̀ bá ta. ọlọ́lọ́ mọ iye ọ̀rọ̀ ọlọ́rọ̀ tẹ́lẹ̀ mi ti sọ láàrọ̀. láwọn nǹkan tó ti gbé òbí ọdún mi kankan àfinú náà jà ẹ̀ dàpọ̀ wọ́n ní sọ bá gbọ́n náà yí dáa wọn fi gbé mílíkì fún ọ tọba sì gba bẹ̀rù ó gbégbé tí wọn ti pọn sínú wọn ti gbé wọn ti pọn sínú ọ̀rá èyí tá a ti gbé mílíkì lágbà ni àbí tá a ti gbé gbẹ ìgbé ìjó yẹn yọkàn máa rùn náà pé wàá ní wọn tọba gbọnà yìí ná lọ́wọ́ tọba gbà yìí àlùjá náà lọ́wọ́ téèyàn kó nílà ká yọmọ wa gbọnà náà ọdájú pé gbogbo ẹni tí máa ń máa máa ní títí ọmọ náà orí rẹ ti dàrú. tẹ bá sọ̀rọ̀ dáadáa èsì rí gan tó ti jẹ́ pé náà lọ́lọ́run sọ fún wọn fi di àwọn èèyàn yà tọ́ba di lọ́la pé dàrú rẹ̀ tí ọ̀dọ́ mi àtọ́rọ́ mi náà lè jẹ́ yà níbi ń bá bá rí ojú àti mú èèyàn tẹ́lẹ̀ lè sínú omi tọ́ni mọ́ torí ó bó sì máa mínú láì sẹ́já sẹ́wọ̀n pé padà ké náà ìyá yẹn ó tó yà àmọ́ lọ́hùn síbẹ̀ iná ló ti ṣe torí pé iná tẹ rí kò síbi tó ti bàyàn téèyàn ti ké torí ẹ̀ wọ́n ní àbútọ́ọ̀lì ẹ̀gbọ́n bàbá ànábì sallallahu alaihi wasallam tọ́jà pé ó gbìyànjú pípọ̀ bá ànábì Muhammad sallallahu wọ́n bí anábì léèrè kékeré ní dẹ́ẹ̀rì fi ṣe ẹ̀gbọ́n bàbá yín yìí láǹfààní jọ péńté ọgbà islam ṣùgbọ́n adúrú wàhálà tó dé. kọ́lọ̀ má jẹ́ ká fọwọ́ ara wa ká da oríire wa ni. torí pé gbàgbọ́ fẹ́ kú anábì wa gbìyànjú pẹ̀lú ẹ̀sùn sùnmọ́mọ́ àdúsù anábì ní kọ́kọ́ sọ láyé ẹ̀sùn gbọ́dọ̀ tó wọn fi bá bàbá yìí lòun ní kú torí àwọn ọ̀rẹ́ olórí ikú ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ sọ̀rọ̀ káwọn ọ̀rẹ́ tiẹ̀ náà kò sí ìtọ́ta nu wọn bí àwọn ọ̀rẹ́ fọ́kò pé fọ́kò ọ náà lórí bí àwọn ọ̀rẹ́ gúnkò gúnkò o lè gún ọ náà ha tó ọyẹ sọ́ra olórí ikú àwọn ọ̀rẹ́ wà láì wọn kó bá ẹnìkan nínú àwọn ẹni tó kó bá gba ìsìlámù ó kú lórí ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ ẹni kó bá ní òun padà sórí rí ẹni wọ́n kó bá tiẹ̀ bá torí ẹ̀ ẹni kan bá ń bọ́ sọ̀rẹ́ dábẹ́ ìyàn kọ́ tẹnu rẹ̀ ń dùn tẹ́ǹjọ́ ń sọ̀rọ̀ orí ibú tẹ́ǹjọ́ ń takọ̀ ẹ̀sìn wàhálà ìtètè yẹra fún ìtètè yẹra fún nítorí pé bíjẹ́ òtè tàbí ó ń bàjẹ́ pin ní wà fún lọ́pọ̀lọpọ̀ gbà ẹni tí ń sìn bọ̀ dámọ̀ràn bẹ́ẹ̀ ó ti ṣe fún òun ṣùgbọ́n àkójọ kù. àmọ́ kí wọ́n ti pa orí ibu lọ èyí túbà nù sàárì náà abẹ́ gbọ́ pé bàbá kan wọ́n fi ránṣẹ́ sí kó túbà nù sàárì kódà kó tú kó tú bẹ gbẹ̀rún nù sàárì kó tú dànù nígbà tí èèyàn fi kulè yàn túbà. wọ́n tánà di bàbá wí ọgbà wí wájú ọlọ́jọ́ yàrá bàbá àwọn èèyàn wá bí ànábì léèrè pé tó ń ti bó ti ṣe rí náà torí fọmọlẹ yẹn báyẹn ti yà wàláhì bàbá yìí bá ànábì ti yà púpọ̀. ọdọ àbòbò tẹmítẹmí ti dúkìá ti dúkìá ànábì wa ni mo bẹ lọ àmọ́ lọ́wọ́ gba kí n sì gbà fún káfíìn ẹ̀yìn bàbá tẹ wá kú ní ìsìnkè bèrè ògùn sáyà bàbá rẹ kú oró dígbà. àwọn ń ṣàdúrà fún bàbá òfò tó kú lórí kófò wàláhì tó ti dáràn bọ̀rọ̀ rẹ lọ wọ́n yìí ṣàdúrà fún kẹfẹ́ ẹnikẹ́ni tó bá ti fún kẹfẹ́ yóò ti parí torí ẹ̀ láti rọ gbogbo bàbá tó ti bí masáyé wọ́n gbà láti kú láì gba ìlà wàláhì tó bá fi lè lọ ọlọ́gbé ọmọ kan àdúgbàdo àrẹ sẹ́sí bàbá òfò gíláàsì bàbá nìkan àtàwọn ẹ̀yà ẹgbà islam kẹ́ ẹ lè bá a sórí rẹ̀ nítorí pé tẹ́ ẹ bá gba islam kẹ́ tó kú ẹ dèrè àwọn ọmọ yín gan lẹ́yìn kú yín wọ́n máa ṣàdúrà fún yín wọ́n máa fàdúrà ránṣẹ́ sí i torí ẹ̀ akramakumullah anábì wa sọ yìí pé ọlọ́run ọba ní òun gbà wípé ìyà ti Abu Talib yóò dínkù síta àwọn ẹlẹgbẹ́ rẹ̀ nu náà amábò ni ó sì dínkù wọ́n ní iná tí wọ́n máa jó kò ní ju àtẹ́lẹsẹ̀ rẹ̀ lásán lọ yanike iná ò ní jó dé kókó sẹgà àtẹ́lẹsẹ̀ lásán ni ó wà àmọ́ bí bá ti ń jó látẹ́lẹsẹ̀ ọpọlọ rẹ̀ ó sì máa sọ subhanallah torí ẹ̀ ìdínú tóbi wá jẹ́ pé iná lọ́lọ́run lòun fi fìyà jẹ àwọn àwọn tó bá takò ọlọ́run kọ́ má ṣe wá lọ́ọ́ máa ná torí ẹ̀ gbogbo nǹkan tá a ṣe títẹ̀ owó fi wá di èyí tó ṣe pé wọ́n máa pín fáwọn èèyàn gbàǹjo tó bá ti jọ pé ndàlùkìyàmà àwa gan alára tá a wá là ti tẹ́ láì jẹ́ pé a lọ ibì kan ojú wa náà wọ́n sì ti pín mọ́wọ́ táàdì pa ní nǹkan kan máa àkàkó tún wá mọ bẹ́ẹ̀ gan-an kó tún ra sẹ́pẹ́rẹ́ wọ́n tún mú àyíká sí àwọn ẹni tó kù wọ́n tún ti rú wa ọlọ́mọdé àti ìrúsẹ́ bẹ́ẹ̀. torí ẹ eléyìí gangan gangan ni wọ́n ń pè lẹ́ni tó sì ta lẹ́yìn ìgbà tó ti ní tẹ́lẹ̀. nínú tó bá yàn sẹ́jẹ́ mi torí ẹja kéèsì sẹ́ wa ẹja kéèsì ọ̀rọ̀ wa tá a máa sọ ẹja kéèsì wa wa tá a máa wọ̀ etí máa ń tàn wá jẹ́ pọ̀ gan-an ó yẹ ká bọ́ lọ́wọ́ rẹ̀ nínú tí máa tàn yàn jẹ téèyàn máa fi hùwà ìdá wọn náà ní kéèyàn máa wò pé ẹ gbogbo tá ń sọ èmi náà gbìyànjú láti ṣe torí pé lóòótọ́ lẹ́yìn ikú náà nìkan náà máa ń téèyàn ọba pàdé àmọ́ kò tí ì yá o torí pé ọmọdé lèmi báyìí ọmọdé ni mí wọn tí ìdàgbà débi kan nígbà tí wọn kú dẹdẹ sí wọn bí mo wá ṣe dáadáa ń jìnnà sáì dáa ìmọ̀ ṣe tẹ̀fọ́ ìmọ̀ ṣe tẹ̀wọ́bà gbogbo àforíjì gbogbo túbá tí ń ṣe ń máa ṣe ń gbà ní. kò sí lọ́wọ́ ẹnìkan kan ẹnìkan ọmọ ìgbà tí ó yà a lè pé yọ pẹ́ wa kọ́ ya wa ìyẹn sì lè máa wò pé yọ ya kọ́ pẹ́ ọlọ́run ló ní kọ́ pẹ́ ọlọ́run ló ní kọ́ mọ́ pẹ́ ètò wa já ọpẹ́ ọ̀pẹ́ oníkórí pé sẹ́ẹ̀rì ló ń ṣe fífọ́ ká ìsẹ̀rí kó ti túbá kó nu rádaràda pálapàla kó tó di pékúdé nínú títún máa bá yẹn sẹ́jẹ́ ó náà ní kankan tó wá nínú hadith Abu Hurairah radiyallahu anhu ọba yẹn lẹ́rù kan ó náà ní àwọn ọ̀wà tá a máa wù eléyìí tó tako ńtọ́lọ̀ wọn bá ń fẹ́ eléyìí tó jẹ́ ní tíṣe tọ́ ni ń fẹ́ ní ìgbà tó bá ti kù wá kúra wa tá a bá ti rí pé ibi tá a wà ẹnìkan ò rí wa ọlọ́run nìkan ní rí wa àwọn àwa tá a máa hù nígbà wọn já máa kíyèsí ẹnì pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ní sèyàn kú torí pé bí sẹ́ńbà wa ṣe láwa sóhun lọ́mọ èèyàn sóhun. àwọn àwárí náà là ama ṣùgbọ́n gbàtọ́ bá kú nìkan subhanallah gbogbo àwọn tọ́lọ̀ wọn bọ̀ fẹ́ ní ọmọ o ó lè máa ṣe zina ó lè máa bẹ́ran lò ọkùnrin ni ó lè bọ́kùnrin lò obìnrin ni ó lè bóbin ṣe ó lè jẹ́ tó ṣe gbogbo tọ́lọ̀ ní ẹ má jẹ ní ọmọ jẹ nígbà ó lè máa jẹ ẹlẹ́dẹ̀ kó máa jájá ó lè máa mutí kó máa mu gbogbooro gbàtó ti rí bó nìkan ló ń wà gbogbo tọ́nà ọba dẹ̀ gbọ́dọ̀ wù yọ̀mọ̀ wù ó ti kú kúra rẹ̀ rẹ̀ gbogbo wò kú wò ìní ọmọ wò gbogbo tó lè mójú fọ́ ìní ọmọ wò ó lè máa ṣe lójú yín fún ìgbọ̀gbọ̀ kúgbọ̀ tó bá ti kú kúra rẹ̀ gbogbo mísíkì ayé yìí kò ṣètò ìgbọ̀ tó irú eléyìí ó léwu ó máa ń bá yàn tẹ̀jẹ̀ ó máa ń sọ̀yàn di ẹni tí ó padà kábàámà tó bá di dọ́gbẹ́ ńdàlùkìyà. ó wá náà àdéhùn kan tó gún régé látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu. أن رسول الله صلى الله عليه وآله وسلم قال لأعلمن أقواما من أمتي يأتون يوم القيامة بحسنات أمثال جبال تهامة بيضاء فيجعلها الله هباء منثورا أما إنهم إخوانكم ومن جلدتكم ويأخذون من الليل ما تأخذون ولكنهم قوم إذا خلوا بمحارم الله انتهكوها حديث صحيح النبي محمد sallallahu alaihi wasallam ó ní mo fọlọ́n búra wọ́n mọ àwọn èèyàn kan o nínú àlòmọ́ àmì yìí náà làwọn náà wà tí wọ́n wà àwọn àṣẹ dáadáa dáadáa tí àwọn òkè agbọn òkè kan ní ilẹ̀ lárúbáwá ní agbọn hijab iṣẹ́ yẹn pọ̀ yóò dàbí àwọn òkè ńláńlá bẹ́ẹ̀ tọ́ tí gbogbo funfun lọ àwọn tẹ̀lé. fẹ̀jáde ọlọ́wọ́ ẹ̀bẹ́ ẹ̀mẹ́ntúrọ́ ọlọ́wọ́ bá wa sọ gbogbo sẹ́yẹ di eruku tátẹ́gùn gbé dànù lọ́dà kò má ti sẹ̀ tí wà bẹ́ẹ̀. kí ló dé anábì ni ama innahum ikhwanukum ẹsẹ̀ tí ẹ gbọ́ àwọn ọmọ ìyá yín làwọn náà wọ́n ṣe àlùjánu kọ́dà inú yín làwọn náà ti jáde irú èdè tẹ̀ ń sọ làwọn náà sùn irú àtà yín láta wọn tọ̀. wọ́n yẹ kótó wọn mi náà lẹ́yìn máa ta kótó wọn bẹ́ẹ̀ náà ti máa jí lóru dẹ́gbẹ́ ṣe kìyàmù lẹ́yìn bẹ́ẹ̀ náà làwọn náà máa jí. walakinnahum qawmun idha khalu bi maharimillahi intahaquha ṣùgbọ́n tí wọ́n sẹ̀lẹ́sẹ̀ tó kó bá wọn tí gbogbo tẹ wọn fi di ńtọ́ bàjẹ́ tọ́lọ́ ń sọ tẹ́jẹ́ pé àwọn nìkan ló kù kúra wọn ó kù wọn kù ńtọ́lọ̀ wọn bá ṣe léwọ̀ gbogbo ńtọ́lọ̀ ń ṣe léwọ̀ ni wọ́n mọ̀ papọ̀ lọ́wọ́ bá yà lórí eléyìí ni ti ba tí ó ba gbogbo sí ẹ̀wọ̀n jẹ. ẹ̀rí pé yẹ gbogbo wa lè máa ja nukala ń bẹ̀rù ọ̀nà lójú ayé kọ́ àti tó bá pọ̀ ọ̀kúra rẹ̀ tó sì máa bẹ̀rù ọ̀nà torí ẹ̀ ẹ wá sọ pé gbólóyìn lọ́wí níbi tẹ́jọ́ ọlọ́nkan ti ní gbọ́ lọ́ọ́ sọ gbólóyìn níbi tẹ́jọ́ ọlọ́nkan ti ní gbọ́ síbẹ̀yìn máa ń pé kẹwàá jábọ̀ fún wa tó bá di lọ́la síbẹ̀yìn máa ń pé gbogbo wa pátá náà ńlá láàṣọ pé wọ́n ti wí o ẹnìkan kan ò sì gbọ́ nígbà tí wọ́n gbọ́ gbogbo apá tó ti gbà pé pé kò síbi tá a ti lè wí nǹkan kan tọ́lọ̀ wọn bọ̀ gbọ́. sáǹbà rántí bẹ́ẹ̀ pé bo la fẹ́ gbọ́ sí tọ́lọ̀ wọn ní rí wa kí la fẹ́ wí níbo la ti fẹ́ wí tọ́lọ̀ wọn bò ní gbọ́ wa ó dájú pé bẹ̀rù ọlọ́wọ́n bá wa yóò tún lékún sí i bá kó tún èmi pẹ̀lú yín ṣe àwọn àwárí tí jẹ́ kára lè dáná wọ̀n rọrùn ọlọ́run kò fi ṣe wá lọ́sùn àwọn àwa tí kó bá ní sọ ní ọlọ́run kó bá wa tún àwa ayé wa ṣe kó sì má ba alqiyama wa jẹ́ aqulu qawli hadha wa astaghfirullaha al-azim li wa lakum fastaghfiruhu won huwal ghafurur rahim. Thank you. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له خلق الجن والإنس ليعبدون وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله خير من عبد الله ووحده صلى الله عليه وعلى آله وصحبه ومن اتبعه إلى يوم الدين وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله إنه دا دا دا دا إليه الإسلام اليس إليه تسجى káwa náà bẹ nínú ẹni tí mójútó nítorí pé àti òun àti àwọn adáadáa yòókù àwọn náà ni ó fúnra wọn fẹ́ni tí ó rà lùdá náà wọ tọlọmọ bó fi padà ṣàánú rẹ̀ tó bá di lọ́la gbẹndà òkèèyàmẹ nínú àwọn adáadáa yìí òun náà ní ká ṣe dáadáa sí àwọn ọmọ òrukàn ká sì ṣe dáadáa sí àwọn obìnrin tó ṣe é pé wọn ò lọ́kọ ọkọ wọn ti sọ láìsí ó fi wọn sílẹ̀ sáyé àti àwọn ọmọ òrukàn tala ń pè lọ́mọ òrukàn òun náà ní gbogbo ọmọ ìbá àjọkùnrin ìbá àjọbìnrin tí bàbá rẹ̀ kú tó fi sílẹ̀ ṣáájú kótó di kó bàlágà gbogbo ọmọ tí bàbá kú tó fi onítàn sílẹ̀ sáyé ṣáájú kọ́mọ yẹn tó di kó òun ni wọ́n ń pè lọ́mọ òrukàn ìyá rẹ̀ ọba àbẹ́ láyé ìyá kọ́ ni wọ́n ń wò tí wọ́n fi ń pe ọmọ ọlọ́mọ òrukàn ìyẹn òfin ọlọ́run ọba nìyẹn nínú ẹ̀sìn Islam Yorùbá nínú àṣà tiwọn tí a bá kú tí bàbá bá kú ní ìgbà tí ọmọ ò tíì dàgbà àwọn lè máa pera wọn lọ́mọ òrukàn pé ìyá ò sí bàbá ò sí lábẹ́ òfin tọ́lọ́ ọmọ òrukàn lẹni tí bàbá rẹ̀ kú ṣáájú kótó di pọ́ńbà lága ìyá ọba kú ní kété tó bí ma dán eléyìí ọ̀sọ́mọdọ́mọ òrukàn lópin ìgbà tí bàbá rẹ̀ bá ń bẹ láyé ìdí tí wọ́n fi sọ pé bàbá la nílò níbi àti pé ọmọdọ́mọ òrukàn àbí ọ̀dọ́mọ òrukàn òun náà ni pé bàbá òun náà lẹni tó jọ́ràn yàn lórí rẹ̀ kíkọ́ máa ṣètọ́jú ọmọ ìjẹ́ imú iná ìlú ọmọ orí bàbá lọ́wọ́ kò sí lórí ìyá bàbá ló gbọ́dọ̀ máa ń ṣe ojúṣe wọ̀nyí kìí ṣe ìyá yàtọ̀ sí bí nǹkan ti ṣe dàrú láwùjọ tiwa tó ṣe gbé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin wọn ò sojúṣe wọn rárá rárá rárá lórí àwọn ọmọ wọn má á ń bọ̀sibọ́sí lórí àwọn ìyàwó ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ náà lọ da ìyàwó lọ da àwọn ọmọ lu ìyàwó láyà ńlọ ní bí ìyàwó bá fẹ́ kọ́tọ́jú wọn tó bá sì wù kọ́ wọn tì àti gbọ́n ti bí ẹ̀yin ọmọ yìí náà ó bẹ́ẹ̀ bá ti lè ṣe ni ẹ máa ṣe kọ̀ọ̀kan má. irú àwọn àwọ̀ àbàjẹ́ yìí báyìí ó ti pọ̀ jù láwùjọ wa. obìnrin kan ó ń fẹjọ́ ọkọ rẹ̀ sùn ó ní kí wọ́n gbà òun nítorí pé ọmọ márùn-ún ló ń bí fún ọkọ yìí kí ló ń jẹ kí ló ń mu láti ìgbà tó ń ti délé rẹ̀ kò fẹ́ kàn. bó ni wọn náà ti wá ṣe sùúrù tó máa fi ń pé márùn-ún wọn pèsè sùúrù ọlọ́run tí ó yí padà ọlọ́run tí ó yí padà lọ́mọ fi di márùn. bí ọmọ títí wá ń pọ̀ sí bẹ́ẹ̀ náà ni wa àìní tọ́jú ọmọ àìní tọ́jú ìyàwó iní tó ń peléke sí lọ́dọ̀ bàbá ru eléyìí. táwọn eléyìí ọmọ kọ́lọ́run gbé wa dìde ńjọ́ gbé ndàlùkì yámàdì. wọ́n gbàgbé kọ́lọ́run bó bi wá léèrè nítorí pé ìwọ ọkùnrin olùdáranjẹ ni lórí ìyàwó àti àwọn ọmọ rẹ̀ ọlọ́run abó sì bí ọ léèrè nípa tó fún ọ dàjẹ́ tó bá dijọ́ gbẹ̀ndà òkè yá ma ní ìbámu pẹ̀lú àdéhùn anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó ní kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi gbogbo yín lólùdánájẹ gbogbo yín pátá láti bí léèrè nípa tá a fún dàjẹ́. akramakumullah á rí i pé ní àwùjọ wa lónìí àwọn ọmọ òrukàn wà dáadáa àwọn ọmọ tó ṣe pé bàbá wọn kú àwọn wà ní kéékèèké irú àwọn ọmọ bẹ́ẹ̀ wọ́n ń bùkátà tọ́jú wọ́n sì ń bùkátà mójútó lọ́dọ̀ àwa tá a ṣẹ́kù láyé pípé ká má wò wọ́n ràn ká má ṣe dákun láti wọn ìrànlọ́wọ́ tá a bá lè ṣe fún wọn tí wọn ò fi ní màlà àìsí bàbá wọn táwọn náà fi jẹ́ pé gbogbo dáadáa táwọn akẹgbẹ́ wọn tí wọ́n bá ń rí ṣe nínú ìgbésí ayé àwọn náà padà rí tiwọn náà ṣe ní rọrùn ikú bàbá wọn kò ní í jẹ́ ní tó dín wọn lọ́nà níbi àti ṣe dáadáa láyé tiwọn náà. ọmọ mbụ ń bùkátà ìtọ́jú gbogbo wa wọ́n sì ń bùkátà àmójútó gbogbo wa wọ́n bùkátà káfíkẹ́ hàn wọ́n wọ́n bùkátà kákẹ́ wọ́n wọ́n bùkátà káfàánú bá wọn gbé ọwọ́ ẹ̀rín lásán tó ọba dápẹ̀ kẹ ọmọ òrukàn dáadáa nì wọ́n fojú kan nínú àwọn dáadáa ọba ń fẹ́ ọmọ òrukàn torí ẹ̀ Muhammad ló ti sọ nínú àdìsí kan ana wọkáfìlò lìyẹtìmí ka àtẹyìn ìfìlìjẹnà àtẹmí àtẹni tí wọn ń ṣe ìtọ́jú ọmọ òrukàn tọgbà se rẹ̀ sí tí ò jẹ́ ọmọ aláfu bàbá rẹ̀ báyìí mi pẹ̀lú rẹ̀ o sì rí lálùjẹnà anabi na ọmọ àka afabela ati tààrin ọwọ àrọra yà wọn díẹ̀ ó ní onítọ̀hún tẹ́lẹ̀ kọ́ mọ orúkọ lónìí kọ́ mọ̀ pé bọ́rọ̀ tó wọ́n ti dànù bàbá rẹ̀ kan tó kú kọ́ mọ̀ pé kéékèèké ló wọ́n fa àwọn ọmọ yìí lẹ̀ ìwọ náà bò lọ bò lọ olùkọ́ fa àwọn ọmọ rẹ lẹ̀ tọ́ba fa àwọn kan lẹ̀ tán ti dàgbà torí pé wọ́n ti dàgbà lójú rẹ̀ ọ̀ńdàtọ̀ rẹ̀ mì ní ìsìn àwọn kéékèèké tó tún bí ń kọ́ bò lọ mọ̀ tó fi wọ́n sílẹ̀ gbogbo wọn bùkátà nítorí pé àwọn ọmọ yẹn sábàbí kan ní nínú àwọn sábàbí eléyìí fi rà lìjánná wọ̀ tọ́ba di lọ́la gbẹ̀ǹdà kìyàmù wọ́n bùkátà mójútó wọ́n bùkátà tọ́jú oníkálukú kọ́ máa fi rora rẹ̀ wò tírò ẹ̀ bá ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ọmọ tiẹ̀ talẹ̀ ní tó rò pé ọ̀bọ̀ ṣàánú wa ìwọ náà máa ń fẹ́ kẹlòmí ọ̀sánú ọmọ tiẹ̀ ìwọ náà ó sì ń bùkátà ká ní ìpinnu ọkàn lórí ipá àmàṣe nítorí pé nínú ìdílé kọ̀ọ̀kan ní ìgbàtẹ́gbọ́n wa àbí àbúrò wa àbábúrò bàbá wa àbẹ́gbọ́n bàbá wa àbí ti màmá wa ẹ̀gbọ́n àbábúrò ìyá wa ni wọ́n kú tí wọ́n fi ọmọ sílẹ̀ láti pé lọ́pọ̀lọpọ̀ gbà irú àwọn ọmọ báyẹn ó lè fẹ́ dàbí ìgbà tí wọ́n fẹ́ ráàyè wọ́n ra rí lágbọn pé wọ́n ní rí tọ́sí tó tó oníkálukú ọ̀rọ̀ a máa yẹ̀ wọ́n lẹ̀ wọ́n máa tètè kéèké kúkú sọ́mọ àwọn oúnjẹ gidi wọn ò ní fún wọn o ó lè jẹ oúnjẹ àjẹkù eléyìí táwọn ti jẹ tán ti fọwọ́ gún wọ́n ní àìlọ́pàá wọn mọ́ láàyè làhẹ́ ìlọ́gbọ́ torí pé bàbá tí wọ́n ti kú àìlọ́pàá wọn mọ́ bàbá wọ̀ kán wá jẹ àwọn ọmọ tí wọ́n àwọn sì lọ sílé ìwé tọ́ da wọ́n lọ sílé kí ó tó sùn wọn wọn ò ní fi àwọn ọmọ ọlọ́mọ yìí sílẹ̀ kí o wọ́n lè kàn lọ fò sí ẹnu kọ́sẹ́ iṣẹ́ tí wọ́n tún mọ̀ fún kúta tí ò ní láárí ni wọ́n fi sí wọ́n lè pé iṣẹ́ tí wọ́n mọ̀ tún katapila sí katapila dàbí mọ́tò tí ń gba títì ní kò lójú yà àgbẹ̀ tó ní katapila subhanallah so gbogbo orun kan tọ́mọ́tì ẹ̀jàjà fọ́mọ orúkà sílẹ̀ kí o tọ́mọ wa jẹ́ pé ọlọ́run bá ní kí ẹnu rẹ̀ kó mú sí kí ó yìí wọ́n bàbá ti wí lọ náà hàn lẹ́nu olùkọ́ ọmọ tó wá délé kìí fàsìkò ṣòfò yóò tún máa kà yóò tún máa tẹnu máa bàbá tí wọn ajábúrò bàbá àbẹ́gbọ́n bàbá ti ń gbọ́dọ̀ rẹ yóò mọ wá kíyèsí pé ọmọ yìí bá ọlọ́mọdé ọ̀dà sàmù àti kékeré lẹ́nu wọn ti mú ọmọ eléyìí bó bá lọ́jọ́ dá àwọn ní gbogbo wọn dọ́ọ̀lù kalẹ̀ owó kí ló ní wọn gbà wọn ní kẹgbà wọn dòdò owó lè jókòó jókòó mélòó làwọn náà sà. subhanallah bẹ́ẹ̀ni ẹyẹ fi àwọn bàbá yín léèrè ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tí òkè wàláhì ìjàmbá tẹni tí wọn fi wọn sí lọ́dọ̀ ṣe fún wa lọjà bá wọn. tí bàbá mi bá ń sọ̀tàn wà láwọn fẹ̀ẹ́ fún ẹ̀jẹ̀ nítorí pé ẹni tí ọ̀padà bọ́sípò ní ọ̀tọ́jú wọn gbà tí bàbá tí wọ́n kú kéta ló fi bá wọn ṣe lórí pé ó kó gbogbo wọn sílẹ̀ kí ó ń yé bàbá eléyìí ju àwọn ọmọ tòun lọ tọ àwọn ọmọ tòun lòún sì fẹ́ kí tiwọn dá kọfí kọfẹ kí tọmọ ọlọmọ ọba jẹ kọkàn ń ìwọ wa fẹ́ wá lọ ọmọ tí ó yẹ àwòkó ẹ má lọmọ tètè lọmọ fi ọsùn subhanallah kálukó tí wàá gbàgbé pé a ìwọ gẹ́gẹ́ bí tó fojú sí ọ̀nà lè má gbàgbé o àwọn ọmọ rẹ tó ń wò ó a wọ́n lè má ga tó orúnkún rẹ títí tó fi fàyè lẹ̀. sókè á nìkan tó tó tó ṣe ọmọ ti sàárè wàá tọ́jú wọn ọmọ ti sàárè wàá sànù wọn ni. bí àwọn ọmọ òrukàn ń bùkátà àmójútó gbogbo wa wọ́n sì ń bùkátà àánú látọ̀dọ̀ gbogbo wa. ẹ bẹ̀rẹ̀ láti inú ìdílé ẹnìkan bá ti kú tó fa àwọn ọmọ kéékèèké lẹ̀ àtọ̀rọ̀ àwọn ètò ti bàlágà tó ti dàgbà ilé fifteen years ẹ̀fà àwọn eléyìí ń lẹ̀ ọlọ́run ràn wọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ bá lè ṣe fáwọn náà ṣe o àwọn ọmọ kékékékékékékéké a a ẹ jẹ́ ká jẹ́ kí irú rẹ̀ máa wáyé nínú àwọn ìdílé wa torí kí ẹ̀yin náà mà kí ni nǹkan tí ó ṣẹlẹ̀ sáwọn ọmọ yẹn ọlọ́run ọba ẹlẹ́dàá wa ń sọ ní alukur'an ó ní wal yakhsha alladhina law taraku min khalfihim dhurriyyatan dhi'afan khafu alayhim falyattaqullaha wa liyaqulu qawlan sadida ọlọ́run ní gbogbo àwọn ẹni tí ń bẹ̀rù wípé àwọn náà lè kú káwọn fọmọ́lẹ̀ kéékèèké fún ọ bẹ̀rù wọn bẹ̀rù Ọlọ́run wọn máa jẹ owó àwọn ọmọ òrukàn tí ó wà ní kápá tiwọn lónìí jẹkújẹ o torí irun tẹ́ fẹ́ kó ṣẹlẹ̀ sọmọ yín ọlọmọ ẹ̀yin náà máa ń tó lè o kọsẹni tó wọn kọsẹni kó o torí ẹ ẹ má jàǹbá ọmọ ọlọmọ wọn má bàa jẹ pé ìjàǹbá náà ẹkọ àwọn ọmọ òrukàn wa àmì tá a máa fi sàánú wa fọmọ ọtá ti jẹ àmàdájú wípé bàbá òun ti kú bàbá ti lọ àwa ní tá a máa fi ràn wọn lọ́wọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ àmì tá a máa fi ràn wọn lọ́wọ́ lóṣooṣù àbí lọ́dọọdún tọ́ba lọ kéde irú rẹ̀ láfíríkà tiwa ọ̀dájú pé gbogbo ọmọ tí bàbá rẹ̀ ń láyé gan wọ́n kù wọ́n wá. torí kíni ọ̀gọ̀rọ̀ ọmọ ni bàbá rẹ̀ ń bẹ láyé tí ò sojú sí táwọn ọmọ kan ráàrí kalẹ̀ kódà ìyá ìyá kan náà kọ́ ti àwọn ọmọ jáde pé ẹ tètè lọ yín wọ́n mọ̀ ń bá wí pé ah bàbá tí ò sí ìfún kékeré ní sẹ́lẹ̀ yóò ń bẹ láyé ẹni tó yẹ pé kò sí kankan àbí bẹ́ẹ̀rẹ̀ àti àìsí rẹ̀ lọ́dọ́ bá síbẹ̀síbẹ̀ àpérò rẹ̀ òsì mọ́tàbá ni wọ́n fẹ́ gba ìtọ́jú àwọn ọmọ òrukàn wọ́n fẹ́ gbàtọ́ wọ́n fẹ́ gbàtẹ́ àwọn ẹni tí bàbá wọn ti kú gangan ni wọn gbà ní èyí tí bàbá ò sojú sí eléyìí òkè sọmọ olú ẹwọ ẹni tó lè bá yín bà sọ̀rọ̀ níbi tí ó ti gbọ́ ó fi máa sojú sí wọn fọ̀rọ̀ Ọlọ́run dẹ́rùbà ó fi máa yí pé kò síbi ó sì lè jàjàbọ wájú Ọlọ́run tó bá di lọ́la gbẹndà lóyà lórí jẹjẹjẹjẹ lọmọ ọba wà níbi tí Ọlọ́run mọ sí wọn wà wọn náà ló kọ tó wá bí ọmọ tó ń sojú sí lórí ọmọ ọ̀tọ́jú ọmọ ọlọ́run bí ọlẹ́ rí tọ́ba àtijọ́ pé nígbà tó yá amẹ́ni tí bàbá rẹ̀ ti kú àwọn náà ni irú àwọn ẹni tá à ń sọ̀rọ̀ bá ní táwọn ẹni sọ̀rọ̀ lọ́wọ́ àti sẹ́lẹ̀ tó pẹ́ tó bá fi lè tọ́jú irú wọn báyìí lè fi gbẹ̀dú rẹ̀ wà nínú àtijọ́ orí ẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ Al-Madina wa ń bì ó ń gbèrò igbe lábẹ́ àwọn ìyànjú tá à ń gbà lórí àti máa dín ìṣòro kù lóde wọn agbára wa ti ṣe ma fáwọn ẹni tí ìṣòro ń bẹ fún. a ní ikọ̀ kan tá à ń pè ní lajnatul birr lajnatul birr yìí àwọn náà máa ti kò kárí gbígba eŋti àwọn ẹrú ọlọ́run tí fi sàánú àwọn ọmọ ìyá wọn lóúnjẹ lóṣooṣù àwọn ni máa gbàjọ. gẹ́gẹ́ bí ànábì iná ni apin oúnjẹ tí oṣù belkirida ta wọ̀ yìí gbogbo àwọn ẹni tọ́lọ̀ wọn bá sì ní kí wọ́n máa jàǹfààní rẹ̀ tó wọ́n fún wọn ní nǹkan tọ́jọ́jú kọ́lọ̀ wọn bá kó fàlùbáràkà ni àwọn ẹrú ọlọ́run ti sì ń gbìyànjú rẹ̀ ọlọ́run dákun mọ́ pé wọ́n pa àwa náà dáàtì máa dáàtì níta fìlè máa dáàtì ọlọ́run ọba kó fún àwa náà tó àwa ronú lábẹ́ lẹ́sìnà tó gbèrè wáyé náà kọ́mọ ma lórí ẹni tí ọ̀rọ̀ wọ́n mú lọ sẹ́nu nínú àwọn àgbàlagbà tí wọ́n sì ní fámìlì nìkan ká tún mú lọ sórí àwọn ọmọ kéékèèké tí wọ́n jọ mọ òrùka yẹn ṣùgbọ́n lápá bó ni láti máa ṣèrànlọ́wọ́ fọmọ òrùka àmọ́ pé tí ọmọ òrùka ń bùkátà pọ̀ gan so a lè má lè ṣe gbogbo ẹ̀ láti tán ṣùgbọ́n kò yẹ ká pa gbogbo ẹ̀ sí lápá ti a lè ṣe nínú òun náà ní pé gbogbo àwọn ọmọ òrukàn yẹn ẹni tó bá ní ọ̀kan nínú wọn tẹ̀sí má lọ́mọ òrukàn pé bàbá rẹ̀ ló ti kú ẹ forúkọ rẹ̀ sílẹ̀ lọ́dọ̀ lẹ́tínátò bèrè wa ìyẹn ni pé kọ̀mìtì ti mójútó à ń fi dáadáa sọwọ́ táwọn ẹni tí ń bùkátà ní àlùmọ́dínà mi ẹ forúkọ rẹ̀ sílẹ̀ lọ́dọ̀ kọ̀mìtì yẹn tẹ̀lé wa ti sílẹ̀ sọ́dọ̀ kọ̀mìtì yẹn ìrànlọ́wọ́ ètò lé kí àwọn ọmọ yẹn abẹ́ bá wọn pè báwọn ọmọ yẹn bí òun ti ṣe ní jẹ́pẹ́lẹ́ kí wọ́n tẹ̀sí lẹ́yìn ikú bàbá wọn eléyìí ní gbèsè alákọ̀ọ́kọ́ tó àkọ́kọ́ fẹ́ gbé gbèsè dandan kan wá lè kí o ti wà o tọ́lá dùgbò wọn lè jìnnà gidigidi sí lè kí o ti wà láti gbò wọn tí wọ́n wà nà láti kọ́ wọlé kí o mẹ́ àwọn àmọ́ bá sanwó lè kí o àmọ́ bò láti máa rówó lè kí o sàn àtàwọn àtẹ̀yìn náà lájọ̀dá sí oníkálukú wa ẹsẹ̀ ìrànlọ́wọ́ fọ́mọ òru kankan pẹ̀lú òdiwọ̀n hundred naira péré so bí ètò yẹn ti wà ní ẹ hundred naira ẹ fi gbálé kí ọmọ òru kan lẹ̀ so tó bá wù mí mo lè ra àyè yẹn ọgọ́rùn ètò tó máa ti fi hundred times hundred equals to ten thousand so mo lè san ten thousand ìyẹn ni pé mo ti ra ààyè àti sèkíọ ẹ̀kọ́ fọ́mà ní ìgbà hundred so agbára mi ọ̀ka ju hundred lọ hundred náà ní kò san àwa aláwọ̀ àwò ilé kí ó tẹ fọ́mà sí tọmọ òrukàtà mú wa àwọn tó dá lé kí yẹn lẹ̀ wọ́n ní five hundred làwọn ń gbà lóṣooṣù làwọn ń gbà ní táàmù kan lápèjúwe hundred hundred hundred hundred hundred téèyàn márùn dáhùn àwọn òfin sanwó lékè ọmọ yẹn ní dáhùn yóò fi jẹ́ pé lékè rẹ̀ ọ̀tẹ̀ tó báyìí pẹ̀lú òkú ọlọ́run yóò padà tún kẹnu débi pé a tún máa gbé sùkúù wọn yóò padà tún kẹnu débi pé a tún lè máa gbé ìwòsàn wọn tá a máa gbé wọn lọ sọ́sibítù yóò tún padà kẹnu tayọ gbogbo bẹ́ẹ̀ pẹ̀lú òkú ọlọ́run ṣùgbọ́n ìbí kan náà lèèyàn ti bẹ̀rẹ̀ láti fi pẹlẹbẹ káfí mọ́ọ̀lẹ̀ jẹ ibi tá a ti bẹ̀rẹ̀ torí ẹ̀ ó ti di ọ̀rọ̀ gbogbo wa àkọ́kọ́ ọmọ olùkàdá bá mà pé bàbá rẹ̀ ló ti kú kò sì ti bàlágà o bẹ́ẹ̀ bá ti bàlágà kí sọ ọmọ olùkàmá o ẹ̀ẹ́n ó sì wà kékeré yẹnni pé kò sí ìdàgbà tó ọmọ ọdún mẹ́tàlá mẹ́la irú eléyìí ẹ̀fọ́ orúkọ rẹ̀ sílẹ̀ tọ́ nídàkejì gbogbo oníkálukú wa alihamudulilayi hundred naira ju agbára wa lọ tó kábi ṣèràn lọ́wọ́ fún bí ẹ̀kọ́ àwọn ọmọ yìí bí òṣìṣẹ́ ní dúró nípa tí ó tún wọn kọ́ kọ́lọ̀ wọn bá kọ́ sàánú gbogbo wa àwọn ọmọ kálukú wa kọ́lọ̀ wọn bá kọ́ bá wò wọn ọlọ́run kọ́ bá dá wọn sí ó sì wọn lọ́mọ alálùbáríkà àwọn ọmọ òrukàn náà tó ẹgbẹ́ wọn pàdánù bàbá wọn nígbà táwọn wà kéékèèké ọlọ́run dá kọ́mọ́sẹ́rù bà wọn ọlọ́run kọ́mọ́ dá wọn dára wọn ọlọ́wọ́n ọba gbogbo ń táwọn òbí wọn bá ṣe fún wọn dáadáa ọlọ́wọ́n ọba kọ́ lánàá bí ó ti ṣe jẹ́ ṣiṣe fún wọn ní rọrùn tó ń ti pé kò sí bàbá wọn. kọ́ wọn rántí nínú tọ́lọ̀ ọba ń fẹ́ ká máa ṣe ní gbogbo gbà tí máa bí ládàtọ̀ pọ̀ fún yàn láyé àtàkùyàmù wọn náà ní ká máa ṣe àsọ̀láàtù fún ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam torí pé ọlọ́wọ́n ọba àtàwọn mọ̀lẹ́kà rẹ̀ alákùnrin àwọn náà ń ṣe àsọ̀láàtù fún ànábì Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك انك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين اللهم وأصلح لنا بلادنا نيجيريا اللهم وأصلح لنا بلادنا نيجيريا اللهم وأصلح لنا بلادنا نيجيريا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله